إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوككم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú الرسالة في الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى أيتي أما بيو ني أصلي ọ̀hún náà ni ẹ̀tí afá pè ní báàbù ilmasi alalkhufai ọ̀rọ̀ lórí ìmá fọwọ́pa alkhufai kí ni túnmọ̀ alkhufai ọ̀hún náà ni gbólóhùn tí wọ́n máa lò fún méjì hófò kí ni túmọ̀ alhófò alhófò òun ni sọ́ọ̀sì ìbọ̀sẹ̀ tó ṣe wípé àtàrà wọn ni wọ́n ti ṣe eléyìí làwọn olóyìnbó ń pè ní leather socks àwọn lábọ́ wọn a pè ní alcohol àwọn lárúbáwá wọn a sábà máa wọ leather socks yìí sí àyè bàtà nígbà míì wọ́n pè é ní kófò nítorí pátara awọ ni wọ́n ti ṣe tọ́bá wọ́ yóò dàbí bàtà ṣùgbọ́n ìkẹ́ tí máa kọjá kókósẹ̀ ni ẹni tó bá wọrú nǹkan báyìí a máa jẹ́ nǹkan ṣòro fún láti máa bọ́ ní gbogbo àsìkò tó bá fẹ́ ṣàlùwàlá ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó lè jẹ́ ẹ̀sìn ìrọ̀rùn ni ẹni tó bá ti ṣe àlùwàlá tẹ́lẹ̀ tí ẹni yìí tó wá wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ yìí tí ó bá tún àlùwàlá ní ìṣe kò ní láti bọ́ ọ́ ìbọ̀sẹ̀ yẹn yóò fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí eléyìí ni wọ́n ń pè ní almasu alalkufẹ́ ìfi ọwọ́ pa ìbọ̀sẹ̀ ìfọwọ́ pa ìbọ̀sẹ̀ èyí tí e bọ́ ìbọ̀sẹ̀ náà tí ó fọ ẹsẹ̀ rẹ̀ kò ní ìdíkó ṣe yíò tí tó ti ṣe àlùwàlá tẹ́lẹ̀ etí ó ṣe òun náà ni kí ó fọwọ́ pa á tó bá débi àyè tó yẹ kó ti fọ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ yìí òun ni wọ́n pè ní almasu alagofen ìdájọ́ tó ń bẹ fún ìbọ̀sẹ̀ aláwọ̀ òun náà ló ń bẹ fún ìbọ̀sẹ̀ tán ṣe látara wúlù àbí nǹkan tó jọ ọmọ báyìí ìdájọ́ kan náà ló ń bẹ fún méjèèjì bákan náà níyì tí ó tẹ̀wọ̀n bó ti ẹ̀jọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn àgbà wọlé ṣùgbọ́n gbàtà bá ti rí ẹ̀rí fún nǹkan láti ọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àbí láti ọ̀dọ̀ àwọn sọ̀hábà radwanullahi alayhim nǹkan tó yẹ ká fi ṣiṣẹ́ náà ni òun náà ni ìfọwọ́pa bàtà wa tó ṣòro bọ́ yàtọ̀ sí àwọn bàtà bíi slippers táwọn bí àwọn bàtà tó jẹ́ bíi olókùn àbí àwọn bàtà tó ṣe wípé èyí ó dé kí ni léèsì ẹ̀ irú àwọn bàtà bẹ́ẹ̀ a lè fọwọ́ pa á lẹ́yìn ìgbà tí a bá ti ṣe àlùwàlá pérépéré ká tó wọ̀ ọ́ tàbá ṣe àlùwàlá tó pé pérépéré àwa kó sí ìbọ̀sẹ̀ wa bóyá ìbọ̀sẹ̀ aláṣọ ni àbí ìbọ̀sẹ̀ aláwọ̀ àbí bàtà tó ṣe wípé ó ṣòro bọ́ orin ta wọ̀ náà gẹ́gẹ́ bí tí ó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ tí àwọn afẹ́sùn tí wọ́n ṣe lálàyé ipa lè fọwọ́ pa bàtà wa náà tó bá jẹ́ àwọn bàtà tó ṣe wípé ó ṣòro bọ́ ṣẹlẹ̀ yìí òní wọ́n ń pè ní almasu alaljawara bẹ́ẹ̀ tó bá ṣe wípé ìbọ̀sẹ̀ aláṣọ ni almasu ala an-na'layn tó bá ṣe wípé ìfọwọ́pa bàtà ni so nǹkan mẹ́ta òun ni ìfọwọ́pa ìbọ̀sẹ̀ aláwọ̀ eléyìí ni ìpìlẹ̀ ẹnu àwọn afa onísúnnà ẹnu wọn kò lórí eléyìí débi pé lónìí tabarẹni tó ń takò pé à ń fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ ewé yìí bẹ́ àwọn àfa àwọn akàákùn oníbídíà tó jẹ́ pé ń bẹnu àwọn àfẹ́sì tó ṣe wípé wọ́n include ọ̀rọ̀ ìfọwọ́pa ìbọ̀sẹ̀ aláwọ̀ wọ́n include ẹ̀ síbi ọ̀rọ̀ àdìọ́kàn tó ń bójú pé kò ń sọ̀rọ̀ àdìọ́kàn ní ṣùgbọ́n torí pé àwọn nǹkan ń takò ó nínú àwọn tó pera wọn ní mùsùlùmí torí ẹ̀ àwọn àfa wa sọ̀rọ̀ lórí ẹ̀ gan so wọn máa discourse ẹ̀ nígbà tó ṣe pé wọ́n ń discourse ọ̀rọ̀ àdìọ́kàn so ẹnu fẹ́ kó lórí eléyìí wípé a pa ìbọ̀sẹ̀ aláwọ̀ àti ẹnu àwọn afáàfin náà okòlè lórí torí ẹ̀rí wá láti ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam lórí ilé ìfọwọ́pa ìbọ̀sẹ̀ tó ṣe wípé kò ń ṣe aláwọ̀ ìfọwọ́pa ìbọ̀sẹ̀ tó jẹ́ ti aláṣọ arínú àwọn àpapọ̀ kan pẹ́tàkó léyìí ṣùgbọ́n eléyìí náà orin látọ̀dọ̀ ọ̀gbọ̀rọ̀ àwọn sàhábà radiyallahu anhum orin láti ọ̀dọ̀ ọ̀gbọ̀rọ̀ tó ṣòro gbọ́ eléyìí náà láti ọ̀dọ̀ àwọn rahimahullah ta'ala an gbà wá nínú súnánù wa láti ọ̀dọ̀ al-Mughira bin Shu'ba radiyallahu anhu ó ní anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tawadda'a ó ṣe àlùwàlá wa masaha ala al-jawrabayni wan-na'layni ó dẹ̀ fi ọwọ́ pa sọ́ọ̀sì tó jẹ́ aláṣọ wàdínà alẹ́ yìí àti bàtà rẹ̀ àti bàtà rẹ̀ ó fọwọ́ pa sọ́ọ̀sì tó jẹ́ aláṣọ òun náà ní ìbọ̀sẹ̀ tó jẹ́ aláṣọ wàdínà alẹ́ yìí bákanáà ó fọwọ́ pa bàtà rẹ̀ hadithi alimam abu dawud rahimahullahu ta'ala wọ́n ní abdulrahman bin mahdi rahimahullahu ta'ala ike hadithi yìí kìí fẹ́ sọ torí pé kí ni ó tako nǹkan tí a mọ̀ láti ọ̀dọ̀ al-mughira bin shu'ba ní tó ń bẹ nínú sahih bukhari àtàwọn tíra hadithi mi tó ṣe ipe tó sọ ní pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ṣe alwala ìgbà tó wá ṣe àlùwàlá ó fi ọwọ́ pa leather socks masaha ala al-khuffayn ó fọwọ́ pa leather socks èyí tó ń bẹnu Abu Dawud ó ló fọwọ́ pa sọ́ọ̀sì tó jẹ́ bí èyí tán ṣe látara wúlù àti bàtà ṣùgbọ́n èyí tó kọ́mọ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí àbí tó kọ́mọ̀n níbi ọ̀rọ̀ al-Mughira bin Shu'ba oníkẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam masaha ala al-khuffayni ó fọwọ́ pa leather socks eléyìí tó kọ́mọ̀n níbi ọ̀rọ̀ al-Mughira bin Shu'ba tó rẹ̀ ní al-imam Abu ní al-imam bin Mahdi rahimahullahu ta'ala wọn ń fẹ́ lo hadithi ṣùgbọ́n ṣé ni hadithi kò sí problem pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni hadithi yẹn kò tako ah, hadithi al-mughira kejì ó pọ́ sí kò ṣe pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó fọwọ́ pa leather socks ó dẹ̀ tún fọwọ́ pa woolen socks gẹ́gẹ́ bó ṣe fọwọ́ pa bàtà náà so gbogbo eléyìí nǹkan tí ó pọ́sibú ni so ló jẹ́ pé ó rinlẹ̀ bákan látọ̀dọ̀ àwọn sàhábà radwanullahi alayhim ikọ̀ máa ń fọwọ́ pa woolen socks ó rinlẹ̀ láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu ìpé ó fọwọ́ pa bàtà rẹ̀ ìpé ó fọwọ́ pa bàtà rẹ̀ so Ali radiyallahu anhu wọ́n ní ó tọ̀ ǹgbà tí ó tọ̀ ó wá ṣe àlùwàlá ó dẹ̀ fọwọ́ pa bàtà rẹ̀ ó fọwọ́ pa bàtà rẹ̀ ǹgbà tó dé mọ́ṣáláṣí lẹ́yìn ẹ̀ ó bọ́ bàtà rẹ̀ ó dẹ̀ kírun sókè láfẹ́ lóun lélẹ́yìn onígbé ìfọwọ́ pa bàtà tó ṣòro bọ́ eléyìí náà nǹkan kó jẹ́ nǹkan tó rinlẹ̀ gẹ́gẹ́ jẹ́ pé ìfọwọ́pa sọ́ọ̀sì náà jẹ́ nǹkan tí ó rinlẹ̀ ṣùgbọ́n yìí tó rinlẹ̀ jùlọ òun ni ìfọwọ́pa tí a mọ̀ sí leather socks eléyìí ló jẹ́ nǹkan tí ó rinlẹ̀ jùlọ níbi ọ̀rọ̀ ìfọwọ́pa ìbọ̀sẹ̀ so gẹ́gẹ́ bí ta ti sọ fún wa ìfọwọ́pa leather socks àwọn afáàsùn náà ó jẹ́ nǹkan tí wọ́n dúró lé lórí ó jẹ́ nǹkan tí wọ́n dúró lé lórí ipe lára ẹ̀sìn wa ni wọ́n ń takò àwọn tá a mọ̀ tá ń takò lónìí àti lásìkò tó ti pẹ́ díẹ̀ àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ oníbìdíà kò ń ṣe àwọn onísúnnà ẹnu àwọn onísúnnà ó kó ó padà kò lórí wípé a lè fi ọwọ́ pa á sọ́ọ̀sì wa pàtàkì jùlọ lẹ́dà sọ́ọ̀sì ọ̀gọ̀rọ̀ àwọn onísúnnà adẹ́gbàpá lè fọwọ́ pa sọ́ọ̀sì tí ó jẹ́ tàláṣọ náà bákan náà àríwá àwọn onísúnnà àwọn àtàgbà wípé a lè fi ọwọ́ pa bàtà wa torí àdìsí tí a kó bákan náà torí أثر ali radiyallahu anhu afáàní wọláhu an yamsa ala al-khuffayn fi al-hadari wa safar ó tọ́ fún láti fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ tó jẹ́ ti aláwọ̀ filhador bóyá nígbà tó máa ń bẹ nílé yìí wasafar àbí tó bá ń bẹ lórí ìrìn àjò máa lam yanzi'uhuma lókùngbà tí ó bá ti bọ́ wọn lókùngbà tí ó bá ti bọ́ wọn kí ni túnmí lẹ́yìn òun ni pé ẹni tí ó ṣàlùwàlá tó dẹ̀ fẹ́ wọ sọ́ọ̀sì ó fẹ́ ṣe àlùwàlá ó dẹ̀ fẹ́ wọ sọ́ọ̀sì ó dẹ̀ fẹ́ enjoy kó nǹkan pa sọ́ọ̀sì májẹ̀mú kan gbọ́dọ̀ kọ́kọ́ síwájú náà tó gbọ́dọ̀ múṣẹ kí ni májẹ̀mú yẹn òun ni pé ó gbọ́dọ̀ ṣe àlùwàlá tí ó pé pérépéré lẹ́yìn yẹn yóò ẹ̀ṣẹ̀ wá wọ sọ́ọ̀sì ẹ̀ ẹni tí ò ṣe àlùwàlá tó pé pérépéré kò lè fọwọ́ pa sọ́ọ̀sì ìfọwọ́ pa sọ́ọ̀sì ó wà fún ẹni tó ti kọ́kọ́ ṣe àlùwàlá tó pé pérépéré bí a ṣe ṣe àlàyé lórí bá ṣe ń ṣe àlùwàlá ó ṣe àlùwàlá yẹn that is ẹsẹ̀ rẹ̀ ó fọ́ bó ṣe fọ́ apá bó ṣe fọ́ ojú rẹ̀ tó pa eré tó bọ ojú bó ṣe ṣe gbogbo àwọn eléyìí yóò ṣe pé bẹ́ẹ̀ lẹ́yìn yẹn lórúkọ ló gbọ́dọ̀ ló lè máa wò kó kí ni òun fẹ́ fọ́ pa sọ́ọ̀sì tí àlùwàlá tó ń ṣe yẹn bá já ìgbà tó ṣe àlùwàlá tó pé pérépéré yìí ó yẹ ṣe wá wọ sọ́ọ̀sì so sọ́ọ̀sì tó wọ̀ yẹn tí àlùwàlá yẹn bá tún wá já kò ní ìdí kó bọ́ sọ́ọ̀sì yẹn mọ́ ó lè fọwọ́ pa sọ́ọ̀sì ẹ̀rí tó ń bẹ fún eléyìí òun náà ni hadithi al-Mughira bin Shu'ba ta tọ́ka sílẹ̀ kan al-Mughira bin Shu'ba radiyallahu anhu ó Muhammad sallallahu alaihi wa sallam ó lọ ṣe ìgbọ̀nsẹ̀ ńjọ́ kan òun wá bá gbé omi dání ìgbà tí ànábi ṣe gbọ̀nsẹ̀ tán ànábi sallallahu alaihi wasallam ń ṣe àlùwàlá òun bomi fún ànábi sallallahu alaihi wasallam mò ń bá ṣe omi tó ń ṣe àlùwàlá yìí ìgbà tó wá kú kí ànábi sallallahu alaihi wasallam kó fọ ẹsẹ̀ rẹ̀ olóhùn wá tẹ̀ láti lè bọ́ bàtà láti lè bọ́ lẹ́dà sọ̀tì bọ̀tì ànábi wa Muhammad sallallahu alaihi wasallam torí pé ìgbà tí ó bá pa orí tán bákan náà tó pa etí rẹ̀ in tó kù òun náà ni wípé kí ó fọ ẹsẹ̀ rẹ̀ in tó kù ni kó fọ ẹsẹ̀ rẹ̀ náà fífọ ẹsẹ̀ tó wá kù yìí òun wá bẹ̀rẹ̀ láti bọ́ bàtà anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ni dáa wúmi dàtí ti bọ̀sẹ̀ aláwọ̀ tí anabi wọ̀ ń fẹ́ bọ̀ anabi ni dáa wúmi fi bọ̀sẹ̀ ní méjèèjì lẹ̀ fẹ́ ìní àtàlùtùhùmá tọ̀hìrà tẹ̀yìn ẹsẹ̀ ní méjèèjì ìgbà tí mo tì wọ́n bọ́ nínú ìbọ̀sẹ̀ yìí wọ́n bẹ nínú iná ni dàtí mo ní àlùwàlá kí n tó wọ ìbọ̀sẹ̀ ní méjèèjì mo ní àlùwàlá kí n tó wọ ìbọ̀sẹ̀ ní méjèèjì dàtí a ṣe àlùwàlá yẹn tí ó pé bẹ́ẹ̀ àwọn àbá àsọ fún wa pé ẹni tó kó ìbọ̀sẹ̀ dání bóyá ìbọ̀sẹ̀ aláwọ̀ ni àbí ìbọ̀sẹ̀ aláṣọ ló kó dání tó fẹ́ wọ̀ ó wá ń ṣe àlùwàlá lọ́wọ́ ó ṣe pé yóò san ẹsẹ̀ kan yóò wá wọ sọ́ọ̀sì ẹyọ kan yóò tún wá san ẹsẹ̀ kejì yóò tún wá wọ sọ́ọ̀sì kejì ẹ̀ẹ́ yóò ṣe àlùwàlá pé yóò fọ ẹsẹ̀ méjèèjì lẹ́yìn ìgbà tó wá fọ ẹsẹ̀ méjèèjì kan tó wá fẹ́ wọ sọ́ọ̀sì ó fún láti wọ sọ́ọ̀sì gbà yẹn ṣùgbọ́n kó fọ ẹsẹ̀ kan kó wọ sọ́ọ̀sì ẹsẹ̀ kan kó tó fọ ẹsẹ̀ kejì kó tó wọ sọ́ọ̀sì ẹsẹ̀ kejì eléyìí di alẹ́gbẹ́ pé kí ni ó ṣe àlọ́ àlápé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn apá wọ́n á ní ó gbọ́dọ̀ bọ́ sọ́ọ̀sì tó ti wọ̀ yẹn kọ́ ẹ̀ṣẹ̀ wá ṣe kí ni kọ́ ẹ̀ṣẹ̀ wá tún wọ̀ kọ́ ẹ̀ṣẹ̀ tún wọ̀ so ìyẹn yóò fi jẹni tó ṣe pé ó ṣe àlọ́ àlápé pérépéré náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún al-Mughira bin Shu'ba ó ní da'uma fa inni adkhaltuhuma tahiratayn fi ẹsẹ̀ mi lẹ̀ láti fi sọ́ọ̀sì yẹn lẹ̀ fa inni adkhaltuhuma tahiratayn ìgbà tí màá wọ sọ́ọ̀sì yẹn ẹsẹ̀ méjèèjì mo tì í bọnu sọ́ọ̀sì yẹn ní ìgbà tí ó máa eléyìí tí àfa ń tọ́ka sí wípé ó ní ẹ̀tọ́ láti fi ọwọ́ pa sọ́ọ̀sì rẹ̀ ìgbà olóòpọ̀ ọwọ́ pa sọ́ọ̀sì òun nígbà tí àlùwàlá bá já àlùwàlá rẹ̀ já ó wá fẹ́ tó àlùwàlá ní ṣe sọ́ọ̀sì rẹ̀ ń rẹ̀ ibi tí ọ̀rọ̀ sọ́ọ̀sì tó ti wáyé nìyí kò ní láti bọ́ ọmọ ní tí ó ṣe òun náà ni wípé yóò ṣe àlùwàlá yẹn tó bá débi tí ó ti bọ́ sọ́ọ̀sì tí ó fi fọ ẹsẹ̀ kò nídìí kó bọ́ yóò fi ọwọ́ pa yóò fi ọwọ́ pa torí pé sọ́ọ̀sì yẹn nígbà tó wọ̀ ọ́ ó wọ̀ ọ́ lórí àlùwàlá tó pé so ìgbàláyé wà fún oníṣìí láti mọ́ bọ́ sọ́ọ̀sì yẹn mọ́ tó ń bó jẹ́ pé kí ni àlùwàlá rẹ̀ ti já ó fẹ́ tún àlùwàlá mi ṣe ṣùgbọ́n ìgbàláyé wà fún kókó mọ́ bọ́ sọ́ọ̀sì yẹn mọ́ kó ṣe kí ni kí o fọwọ́ pa ilé ìlàpá pé máa ń lọ ní owó mà lókùngbà tí ó bá ti bọ́ sọ́ọ̀sì yẹn tó bá ti bọ́ sọ́ọ̀sì èyí ò ti lọ lọ وذلك إذا أدخل فيهما رجليه بعد أن غسلا ما في وضوء تحل به الصلاة. إيتان صحيح ó ní ṣe pẹ̀lú ìgbà tí ó bá ti ẹsẹ̀ rẹ̀ méjèèjì bọnu sọ́ọ̀sì yìí lẹ́yìn ìgbà tó ti fọ ẹsẹ̀ méjèèjì níbi àlùwàlá tó ṣe pé yẹn lè fi kírun fàádọ́ lẹ́nu àdásá irú èèyàn báyìí ni ẹni tó ṣe wípé tí àlùwàlá rẹ̀ bá já bóyá ó só ni bóyá ó lọ tọ̀ ni bóyá ó ṣe gbọ̀nsẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan ti máa ba àlùwàlá jẹ́ tá a ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ bóyá ó sùn ni wàtàwọ́bọ̀ á wá tún àlùwàlá ṣe mọ́sàá àlejò máa yóò fọwọ́ pa sọ́ọ̀sì rẹ̀ yóò fọwọ́ pa sọ́ọ̀sì rẹ̀ wà ilá fàlà wà ilá fàlà tí ò bá ti jẹ́ wípé ó wù ní nǹkan tí ó mọ́ dàtí ó wù tí ẹsẹ̀ rẹ̀ mọ́ dàtí tó ti ṣe àlùwàlá pérépéré kò lè wá ẹ̀fù lórí ẹ̀ o kò lè wá ẹ̀fù ní orí rẹ̀ náà kí ni ẹ̀rí eléyìí tá a sọ fún wa òun náà ni hadith al-Mughira bin Shu'ba ipe anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó wá ẹ̀fù sọ́ọ̀sì ẹ̀ méjèèjì ìyẹn sọ́ọ̀sì aláwọ̀ tó wọ́ ó wá ẹ̀fù ẹ̀ ìgbà tí ó fẹ́ wáìpù ẹ̀ tí Al-Mughira bin Shu'ba fẹ́ bọ́ sọ́ọ̀sì yẹn anábì ní kó mọ́ bọ̀ ìgbà tí mo wọ sọ́ọ̀sì yìí àlùwàlá tí mo nígbà àlùwàlá tó pé pérépéré ni ṣèṣí tàlùwàlá mi ti já tí mo wá fẹ́ tún àlùwàlá mi ṣe kò ní ìdí kí n bọ́ sọ́ọ̀sì mi mọ́ torí mo fi ń wáìpù ẹ̀ eléyìí ni ẹ̀rí ọ̀rọ̀ tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam àbí ọ̀rọ̀ tí a fa sọ òun náà ni a ìtí ó ṣẹlẹ̀ sí anabuwa muhammad sallallahu alayhi wa sallam so ọ̀rọ̀ àwọn wáìpù lórí socks ọjọ́ mélòó la lè fi wáìpù lórí socks ó nílẹ̀ من حديث صفوان بن عفان إذا بي الإمام الترمذي تاميش البواء أني نبوة محمد صلى الله عليه وسلم كان يأمرنا رسول الله صلى الله عليه وسلم إذا كنا صفرا ألا ننزع صفاتنا ثلاثة أيام ولا يليون ó ní anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam máa ń sọ fún wa ó máa ń advice wa tá a bá ń bẹ lórí ìrìn àjò wípé bàtà tẹ́ ẹ wọ̀ tàbí ìbọ̀sẹ̀ tẹ́ ẹ wọ̀ tó jẹ́ ti aláwọ̀ yìí kò nídìí kẹ́ ẹ bọ̀ tẹ́ ẹ bá ti ṣàlùwàlá kẹ́ ẹ tó wọ̀ ṣàlùwàlá ẹ bá wá já kò nídìí kẹ́ ẹ tó bọ̀ ọ mọ́ Allah náà ń di àfẹ́fà afẹ́nẹ́ pé ká má bọ́ bàtà wa àbí ká má bọ́ ìbọ̀sẹ̀ wa nígbà tá a bá ń bẹ lórí ìrìn àjò sàlásàtà àyàmí wàlàyà níyàwó fún ọjọ́ mẹ́ta ẹ̀là ní jẹ̀nàbà ìkàtà gbọ́dọ̀ bọ́ nìkan ni tó bá ṣe wípé a bá ní jẹ̀nàbà torí pé ẹni tó ní jẹ̀nàbà ó gbọ́dọ̀ lọ́wọ́ ẹni ẹni tó bá ní jẹ́nàbà ó gbọ́dọ̀ wẹ̀ ní so tó túmọ̀ sí kékeré ní alùwàlá nìkan òpè wàlákin mìnzáìtì wà bọ́ọ̀lì wà náà omi ṣùgbọ́n tó bá ṣe ní pé a ṣètàn sẹ́ni àbá fúsárì àbá sùn a ní láti bọ̀ a kàn tún alùwàlá wa ṣe ni tó bá kú pé kí a fọ ẹsẹ̀ wa a fi ọwọ́ pa sọ́ọ̀sì wa torí pé a wọ̀ ọ́ ní nǹkan tó mọ́ tàbí a wọ̀ ọ́ lẹ́ni tó ní àlùwà lála fi bẹ̀rẹ̀ wíwọ̀ rẹ̀ tàbá sọ pé èèyàn wọ̀ ọ́ lẹ́ni tó ní àlùwà lá ìtumọ̀ rẹ̀ ni pé ńgbà tó wọ̀ ọ́ ìgbà tó wọ̀ ọ́ àlùwà lá tó ṣe tẹ́lẹ̀ ò tí ì yá lápẹjú ẹ̀ ń mo ṣe àlùwà lá nìkì lẹ́ni tí ò wọ sọ́ọ̀sì rárá mo ṣe àlùwàlá ńgbà tí mo lè ṣe tán mi ìwọ sọ́ọ̀sì àlùwàlá yẹn ni fún mi wákàtí méjì kò tí ì já wọ́n á ti sáì fún fẹ́ wọ sọ́ọ̀sì kò sí nǹkan tó mú mo ṣe lè wọ sọ́ọ̀sì yẹn torí pé mo ṣì ní àlùwàlá so kò sí pé àlùwàlá tó ń sọ òun ni pé tá a bá fi lè ṣàlùwàlá tó ká wọ sọ́ọ̀sì lẹ́sẹ̀kẹsẹ̀ a lè mọ́ wọ sọ́ọ̀sì lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀ ni pé ẹni tí ó wọ sọ́ọ̀sì yìí ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni ó ní àlùwàlá ó ní àlùwàlá tàwáyẹ̀ ló ní àlùwàlá ìtumọ̀ ẹni pé àlùwàlá yóò ti já o tó wá wọ sọ́ọ̀sì yẹn à á sọ pé ó wọ sọ́ọ̀sì yẹn ní nǹkan tí ó wọ̀ lẹ́ni tó mọ́ sùlẹ́ǹgbà tó wọ yẹn tí àlùwàlá rẹ̀ bá wá já tí àlùwàlá rẹ̀ tó bá já ó wá fẹ́ tún àlùwàlá mi ṣe bóyá torí kó só àbí torí pé ó tọ̀ lópin àlùwàlá fi já àbí torí pé ó lọ ṣe mọ̀ọ́sẹ̀ làlùwàlá fi já àbí torí pé ó sùn òun làlùwàlá fi já àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ nǹkan tí wọ́n já lùwàlá wọ́n ní wéyàn bẹ́ẹ̀ kó tún àlùwàlá mi ṣe tó bá débi ẹsẹ̀ kò ní ìdíkó bọ́ sọ́ọ̀sì ẹ̀ lẹ́dà sọ́ọ̀sì ẹ̀ àbí sọ́ọ̀sì aláṣọ tó wọ̀ àbí bàtà gẹ́gẹ́ bí a fún wa pé ó rìn ilẹ̀ náà láti ọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àti ọ̀dọ̀ ali radallahu anhu àtàwọn míì náà nínú àwọn ẹni ìṣíwájú ipa lè fọ́ pa bàtà ṣùgbọ́n bàtà tá ń sọ kò ń ṣe àwọn bàtà slippers tá ń wọ̀ àwọn bàtà tó ṣe wípé ó ṣòro díẹ̀ láti bọ́ òun ni bàtà tá ń sọ so a lè fọ́ pa nítorí tí a fi bọ́ tí a tún alùwàlá ṣe so a tún àlùwàlá wa ṣe ṣùgbọ́n a ní bọ́ sọ́ọ̀sì tá a wọ̀ a kàn fi ọwọ́ pa lásán so eléyìí ó jẹ́ nǹkan tí apá ń tọ́ka sí pípé a ṣe. bákan náà ó lè nínú hadith Ali radiyallahu anhu ó ń lè nínú hadith Ali radiyallahu anhu gbogbo ṣe ń bẹ muslim àtàwọn tíra hadith mi ó ní ja'ala an-nabiy sallallahu alayhi wa sallam al-musaafir salatata ayyamin wa layaliyahun ẹni tó jẹ́ arìnrìnàjò anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó fún ní ìgbàláyè láti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ fún ọjọ́ mẹ́ta gbáko fún ọjọ́ mẹ́ta gbáko. ويوما وليلة للمقيم أو للمقيم يوما وليلة ẹni tó jẹ́ ẹni tí ó ṣe ní àjò ìjì ẹ òun wọ́n fún nígbà láyé láti fọ́ pa ẹ fún odidi ọjọ́ kan papọ̀ 24 hours ẹni tó jẹ́ arìnrìn àjò òun ní opportunity seventy two hours ẹni tó ń jẹ́ onílé tí ó travel òun ní opportunity twenty four hours. hadith ali radiyallahu anhu ó fi eléyìí rinlẹ̀ ó fi rinlẹ̀ bákan náà hadith sọfwan bin asal radiyallahu anhu ó fi ti arìnrìn àjò rinlẹ̀ ike ọjọ́ mẹ́ta gbáko. 72 hours kí ni nǹkan tó ń sọ fún wa yẹn òun ni wípé mo ṣe àlùwàlá tó ń sìn mo wá wọ socks mi fi ń kírun mo fi ń ṣe àwọn nǹkan tí fi ṣe mo wá só àbí mo yàgbẹ́ àbí mo tọ̀ àwọn àfa wọ́n ní mo á fọwọ́ yẹn. ìgbà tí mo fọ́ pa sọ́ọ̀sì ìgbà wo ó ní màá bẹ̀rẹ̀ sí ní kà nísìnyí mo ti fọ́ pa sọ́ọ̀sì mi mo á fẹ́ ka ọjọ́ mẹ́ta tán sọ àbí ọjọ́ kan tán sọ àwọn kan sọ wípé láti gbàtà bá ti wọ sọ́ọ̀sì yẹn láti bẹ̀rẹ̀ sí àwọn kan ní rárá àtìgbà tí àlùwàlá wa bá ti já ni láti bẹ̀rẹ̀ sí ní kà àwọn míì ní rárá àtìgbà tí a bá fi ọ́ pa sọ́ọ̀sì nítorí mo lè ṣàlùwàlá nígbà tí mo ṣe àlùwàlá mo wá wọ sọ́ọ̀sì àwọn kan láti ìgbà tí mo ti wọ sọ́ọ̀sì ni màá ti máa kọ ojú ọjọ́ kan tánà fún wa gẹ́gẹ́ bí ara kóra kì má ti sùn ṣubúṣe àti wọ sọ́ọ̀sì àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan ní rárá ó ní ìgbà tí n bá tó só àbí àlùwà láyẹn ṣá jáṣá yàtọ̀ sí ìpéyàn ní jànáàbà o yàtọ̀ sí ìpéyàn ní jànáàbà àwọn kan ní nínú láti ìgbà tí àlùwà láyẹn bá ti já àwọn kan ní rárá. من المسح من المسح láti láti gbà tí wọn bá fọwọ́ pa náà èyí tó tẹ̀wọ̀n wallahu alam òní láti gbà tí wọn bá fọwọ́ pa nísìnyí mo wọ socks lẹ́yìn ìgbà tí mo ṣe àlùwàlá tán àlùwàlá mi ò já mo sì ń bá a lọ bẹ́ẹ̀ so nígbà tó di nǹkan bí ọwọ́ aago mẹ́jọ gẹ́gẹ́ látòjú àlùwàlá mi já bọ̀ mi ìfẹ́ sálùwàlá mi ṣe mi ìtún àlùwàlá mi ṣe until nǹkan bí aago mẹ́wàá mẹ́wàá òun ni mo tún àlùwàlá mi ṣe ó túnmọ̀ sí àsìkò yẹn mo fẹ́ fọwọ́ pa sọ́ọ̀sì mi láti aago mẹ́wàá tí mo ti fọwọ́ pa sọ́ọ̀sì yẹn títí di aago mẹ́wàá ọjọ́ kejì òun ni mo ní rice àti mo bọ ọpa sọ́ọ̀sì yẹn àfi tí n bá bọ́ ọ lókun tí n bá bọ́ ìyóhùn ti tán nìyí o màá tuntun àlùwàlá mi ṣe complete bọ́ tí n bá ti bọ́ màá sì mọ fọwọ́ pa sọ́ọ̀tì yẹn láti aago mẹ́wàá tí mo ti fọwọ́ pa yẹn títí di aago mẹ́wàá ìjọ kejì twenty four hours sọ àwọn tó sọ pé kí ni min awali masu láti fi ìfọwọ́pa àkọ́kọ́ ilé ìdáyẹ̀ ló tẹ̀wọ̀n jù àwọn tó sọ pé minal hada aago mẹ́jọ mo yẹn àlùwàlá mi já sàwọn tó pé kí n má ti fọwọ́ pa sọ́ọ̀sì yẹn kò bá àṣàkó méjì òru mo tó fọwọ́ pa ìgbà tí àlùwàlá já ìgbà ẹni màá bẹ̀rẹ̀ sí ní kà so ó túmọ̀ sí pé mo ṣe ní opportunity àti fọwọ́ pa sọ́ọ̀sì yìí o títí di aago mẹ́jọ tí àlùwàlá mi já so àwọn tó sọ pé gbàtẹ́ ti wọ̀ ọ́ di gbàtẹ́ wọ̀ rárí pé sọ́ọ̀sì yẹn mo wọ̀ ọ́ lágbo mẹ́ta ó túmọ̀ sí pé mo ní opportunity àlùwàlá mi ò wá já títí di nǹkan bí aago mẹ́jọ aago mẹ́jọ tálùwàlá mi já ó ti ní sìn mo tún àlùwàlá mi ṣe ìgbà wo ni màá stop fífọ́ pa wọn lágbo mẹ́ta torí pé aago mẹ́ta mo wọ̀ sọ́ọ̀sì yẹn ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n òun ni pé min awwali masfi ìgbà tí mo fọwọ́ pa sọ́ọ̀sì yẹn ni màá fi bẹ̀rẹ̀ kíkà mo dẹ̀ fọwọ́ pa sọ́ọ̀sì yẹn ní aago mẹ́wàá òun fọwọ́ pa so aago mẹ́wàá náà ni màá ti bẹ̀rẹ̀ twenty four hours tán fún mi so ìta ń sọ nísìn ọ̀rọ̀ ìgbà la máa bẹ̀rẹ̀ twenty four hours tí wọ́n fún wa pé à ń bẹ̀ nílé ni tó bá ṣe pé arìnrìn àjò wa ìgbà wo la máa bẹ̀rẹ̀ seventy two hours tán fún wa òun ìta ń sọ ṣé bàtà wọ sọ́ọ̀sì ni ṣé bàtà lùwàlà wájá ni ṣé bàtà fọwọ́ pa sọ́ọ̀sì ni èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ mẹ́rẹ̀ta òní gbàtà fọwọ́ pa sọ́ta kọ́kọ́ fọwọ́ pa yẹn òní kò sí gbàtà wà láwájá kò dẹ̀ ń sí gbàtà wọ sọ́ọ̀sì fèlè ó jẹ́ pọ́ìntì tí ó pàtàkì so Ali radiyallahu anhu oní anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ja'ala lil musafir thalathata ayyamin wa layali yawmin arìnrìnàjò anábì fún ní ọjọ́ mẹ́ta gbáko 72 hours wa ja'ala lẹ́lùmùkínní yawman wa laylatan ẹni tó jẹ́ ara alẹ́ tó wù òṣìrìn àjò ó ní opportunity láti lè fọwọ́ pa tọ́ọ̀sì fún odidi ọjọ́ kan gbáko twenty four hours eléyìí náà láti lè jẹ́ kí nǹkan rọrùn fún wa ní ẹlòmí lápẹjú ń sin ó lè fi jíjáde ń bí láti lé ó ti wẹ̀ ó wọ sọ́ọ̀sì lẹ́gbà tó ṣàlù àlátán ó fi kírun àsùbá kò ní fẹ́ sọ́ọ̀sì yẹn níbi iṣẹ́ tó lọ sòkò ní ìdí kó bọ́ lásìkò òun bá tó kódà pé kó ti tọ̀ àbó ti fúsárì àbó ti ṣègbọ̀nsẹ̀ àbó sùn àti bẹ́ẹ̀ kò ní láti bọ́ sọ́ọ̀sì ẹ̀ yẹn nígbà tó bá fẹ́ tún àlùwàlá ṣe kó tún àlùwàlá ṣe tó bá débi ẹsẹ̀ tó yẹ kó fọ̀ kò rà fọ̀ ọ́ pa kí ló bá tó ń fọ̀ ọ́ pa òun ni pé nígbà tí ó wọ sọ́ọ̀sì yẹn nípìnlẹ̀ ó wù ọ́ lẹ́ni tó lálùwàlá ni tí ò bá wù ọ́ lẹ́ni tó lálùwàlá ni ò lè fọwọ́ ṣùgbọ́n pàtó ti wọ́ lẹ́ni tó ní àlùwàlá yẹn onírẹ́ẹ̀tì àti fọwọ́ pa ṣùgbọ́n tó bá fọwọ́ pa yẹn ká ní pé nǹkan bí ọwọ́ aago mọ́kànlá àbí méjìlá òun ló fọwọ́ pa á níbi iṣẹ́ tó tún àlùwàlá ẹ̀ṣẹ̀ àbí wà tó fẹ́ kí irun zúrì níbi iṣẹ́ ló fọwọ́ pa á nígbà tó tún àlùwàlá ṣe ìgbà yẹn yóò bẹ̀rẹ̀ káńtì títí ẹ̀ 24 hours tó fẹ́ ká ìgbà tí ó bẹ̀rẹ̀ yẹn nàmó lè wá jẹ́ pé gbà tó máa délé lálẹ́ kò lo táìmù yẹn tán ó ṣe kí ni ó bọ́ sọ́ọ̀sì ìgbà tó wá ti bọ́ sọ́ọ̀sì ọjọ́ yẹn ti lọ nìyẹn ṣùgbọ́n tí ò bá bọ́ sọ́ọ̀sì yẹn ó ní ráìtì àti ka twenty four tí ó pè pérépéré láti àsìkò tó ti bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa sọ́ọ̀sì kò ń ṣe àsìkò ìgbà tí àlùwàlá rẹ̀ tó ṣe tẹ́lẹ̀ tó já kò ń ṣe àsìkò tó wọ socks yẹn alọ́rọ̀ mẹ́ta ló wa àsìkò tó wọ socks àwọn kan sọ bẹ́ẹ̀ àsìkò tó ṣe pé àlùwàlá tí ó wọ socks lé lórí já ìkejì nù ìkẹta àsìkò tó fọwọ́ pa socks àsìkò tó fọwọ́ pa socks yẹn òun ni yóò jẹ́ àkọ́kọ́ fún sùkàńpẹ́gbà tó jáde láàárọ̀ àlùwàlá rẹ̀ já títí di ọwọ́ zuru ìmọ̀ẹ́lẹ̀ àlùwàlá ẹ̀ tó wá já ó wá fẹ́ ṣe àlùwàlá mi tó wá débi ẹsẹ̀ kò ní láti bọ́ sọ́ọ̀sì torí pé owó ọ̀tọ́sì lórí àlùwàlà ní tí ó ṣe yóò fọwọ́ pa àti àti àsìkò yẹn bí ẹwọ́ aago kan ni ó túmọ̀ sí pé títí di aago kan ìjọ kejì ló yẹ kó enjoy kìíní ẹ̀ ṣùgbọ́n nǹkan mi pé nǹkan mi fi ní opportunity àti enjoy lówó kó òun fẹ́ enjoy ẹ̀ ọ̀nà wo ló fi terminate ẹ̀ òun ni kó decide láti bọ́ sọ́ọ̀sì tó wá ti bọ́ kò lè enjoy ẹ̀ mọ́ èyí ò ti tán ni àti kó tún lọ ṣe àlùwàlá mi tí ó pè pérépéré ẹ̀ẹ́ yóò ṣe wá wọ̀ ìbọ́sọ̀tì ó túmọ̀ sí pé a ti terminate tí wọ́n fún wa pé ká enjoy ìyẹn tá a bá ti bọ́sọ̀tì àbí àníjẹ́nàbà tí náà bá ṣẹlẹ̀ sí wa ó túmọ̀ sí pé kí ni a ti terminate ẹ̀ àbí alu ọjọ́ yẹn alu àsìkò yẹn pé tí a bá lo àsìkò pé ó túmọ̀ sí pé kí ni ó ti wá sókun torí nígbà tí a bá ti lo àsìkò tán ó tán náà nù á tún ṣe àlọ́ aláàbò yìí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn apá tí wọ́n tó lé lórí ṣùgbọ́n pọ́ìntì kan bẹ́ẹ̀ yẹn ò ní pé yàtọ̀ bẹ láàrin wípé mo ní láti tún àlùwà látúntún ní ìṣe torí pé mo ti lo 24 hours tán fún mi gẹ́gẹ́ bí ara alé mo ti lò tán èyí kò sí ìṣù bẹ́ẹ̀ àbí mo ní láti tún àlùwàlá ní ìṣe tí ó jẹ́ àlùwàlá tí ó pé pérépéré tí màá ẹsẹ̀ mi níbẹ̀ torí pé kí ni mo ní jẹ́nẹ́bà torí pé mo ní jẹ́nẹ́bà mo ní láti tún àlùwàlá mi ṣe pérépéré tí máa fọ ẹsẹ̀ ń bẹ̀ nítorí kí ni nítorí pé mo yọ sọ́ọ̀sì kéèsì ọ̀tọ̀ nìyẹn náà ẹni tó yọ sọ́ọ̀sì rẹ̀ ẹ́ àlùwàlá tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ that àlùwàlá tí ó pa sọ́ọ̀sì lórí nísìnyí mo ṣe àlùwàlá lọ́wọ́ àárọ̀ mo wọ sọ́ọ̀tì nígbà tí mo ṣe ara tán mo kírun àṣùbà mo gbàbí iṣẹ́ lọ ìgbà tí ó di ọwọ́ zúrì ní àlùwàlá mi ti já mo tún àlùwàlá mi ṣe a ní kò nídìí kí n bọ́ sọ́ọ̀sì yẹn kí n fọwọ́ pa mo á fọwọ́ pa sọ́ọ̀sì kan nígbà tí mo fọwọ́ pa sọ́ọ̀sì kí ni ìtumọ̀ yẹn mo ti ní àlùwàlá padà rí bó tẹ̀lé pé àlùwàlá yẹn ń ṣe àlùwàlá tó pé pérépéré torí pé mi ìfọ ẹsẹ̀ sọ́ọ̀sì mo fọwọ́ pa ṣùgbọ́n ẹ̀sìn àwa sọ fún wọn ti pé nígbà tí mo ṣàlọ́ láyé tán mo wá tún decide wípé mo fẹ́ bọ́ sọ́ọ̀sì lẹ́yìn ìgbà tí mo ti fi ọwọ́ pa sọ́ọ̀sì tán mo wá bọ́ sọ́ọ̀sì kí ó ṣẹlẹ̀ sálọ̀ àlàbì ani a lè fọ ẹni yóò lè tó bá wọ sọ́ọ̀sì yẹn padà kò lè fọ parun yìí nù but àlùwàlá tí ó ṣe tó fọ pa sọ́ọ̀sì ṣóṣì lálùwàlá yẹn àbí kò lálùwàlá yẹn hàn ọ̀pọ̀lọpọ̀ àfáà ní kò ní àlùwàlá yẹn mọ́ torí pé kí ni o ti bọ́ torí pé kò fọ ẹsẹ̀ ó ti expose ẹsẹ̀ rẹ̀ yìí sọ́ọ̀sì yẹn ló fi ń kẹ́wọ́ tẹ́lẹ̀ nígbà tó rẹ̀ ti bọ́ sọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ afá ní kò ní àlọ́ àlámà ṣùgbọ́n arínú àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ní ó sì ní àlọ́ àlámà lára wọn ni sheikh islam ibn tèmi rahimahullahu ta'ala wọ́n ní kò lè fọwọ́ pa á mọ́ mi tó bá tuntun wọ̀ ṣùgbọ́n èyí tó ti fọwọ́ pa tẹ́lẹ̀ yẹn nǹkan bí ó ti ṣẹlẹ̀ sí ìgbà tó fọwọ́ pa á tán sùn kò yẹ kó ti tún só kò yẹ kó sùn kò ń ṣe pé ó lọ fún sáré iyì wọn ẹjẹ kó lò tán so lópin ìgbà tí kẹ̀kẹ́ ti máa já àlùwàlá ò bá ṣẹlẹ̀ sí yẹn ó sì lè ṣe kí ni ó sì lè fi àlùwàlá yẹn kí ni so nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjìlá ń discuss ní sùn ọ̀tọ̀ ni pé ṣó sì lè fọwọ́ pa á mọ́ nígbà tó ti yọ tó sì fọwọ́ pa á mọ́ yóò ti lọ ṣùgbọ́n nígbà tó ti fọwọ́ pa á tẹ́lẹ̀ kó tó ní kó bọ́ àlùwàlá tó ní yẹn dàtí ìdè tó fọwọ́ pa yẹn torí pé bàtó fọwọ́ pa ó túmọ̀ sí pé ó ti ní àlùwàlá yẹn so ó túmọ̀ sí pé àlùwàlá yẹn ti wà yìí ta wọ́n wá fún alákòjú wọ́n ní èèyàn tó ṣe pé ó ṣe àlùwàlá ìgbà tó ṣe àlùwàlá ó fi ọwọ́ pa orí rẹ̀ ìgbà tó wá fọwọ́ pa orí ẹ̀ sẹ́yìn àtọ̀bùkì ó lálùwàlá ayọ́ ẹ̀kọ́ ó ṣe àlùwàlá tó pé pérépéré ó yà fọwọ́ pa orí ẹ̀ lẹ́yìn ọwọ́ pé bàbá pé kó wá bá wọn gẹ irun bàbá wa gẹ irun orí yẹn ṣẹ́ni ẹ̀ ṣe lálùwàlá àbí ò lálùwàlá ó lálùwàlá tó gbọ́jẹ́ pé kí ó ti fá irun orí tó fi omi pa ó sì ní àlùwàlá bẹ́ẹ̀ náà lẹ́tí tó ṣe kó ti fọwọ́ pa sọ́ọ̀sì ìgbà tó wá bọ́ sọ́ọ̀sì ní àlùwàlá ẹ̀ṣì wà ní tàbí àti tó wáyé kó só lókù àbó ó tọ̀ àbí kankan náà kan ti máa ń ba àlùwàlá jẹ́ ṣẹlẹ̀ tí kankan náà kan tí wọ́n bá lọ́la jẹ́ bá tí ò bá ti ṣẹlẹ̀ àlọ́la rẹ̀ ṣe wà ìta ṣùgbọ́n torí kó bọ́ sọ́ọ̀sì yẹn tó bá tún tún wọ̀ padà á sọ wípé kò lè ṣe kí ni kò lè fọwọ́ pa torí wípé àlùwàlá tí ó ní tasọ́pọ̀ nìyẹn kò ń ṣe àlùwàlá tó pé pérépéré tàbí kò ń ṣe àlùwàlá tó fọ ẹsẹ̀ nínú ẹ̀ ìtọ́ èlè mú wa sọ wípé afẹ́fọwọ́ pa sọ́ọ̀sì ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni àlùwàlá tí a ṣe tí awọ sọ́ọ̀sì yẹn lé lórí àlùwàlá tó pé pérépéré tí o bá ti kí ṣe àlùwàlá tó pé pérépéré so a ní ní opportunity àti wọ sọ́ọ̀sì bá la fẹ́ fọwọ́ pa ṣùgbọ́n tá a bá ṣe àlùwàlá tó pé pérépéré tálùwàlá yẹn bá wá já lẹ́yìn ìgbà yẹn a lè fi ọwọ́ pa sọ́ọ̀sì yẹn lókun bàtà bá ti bọ̀ ṣùgbọ́n tá bá ti bọ̀ a lè fọwọ́ pa mọ́ tọ́yìn làwọn afá sọ fún wa wípé nǹkan tó ṣe wípé yóò tẹ̀lé olùmọ̀tà tí ó ní jẹ́ ká lè fi ọwọ́ pa á mọ́ nǹkan mẹ́ta ni àkọ́kọ́ orí ìkìlọ̀ mọ́tà àsìkò tán fún wa gẹ́gẹ́ bí ara alé àti gẹ́gẹ́ bí ara ìrìn àjò àsìkò yẹn tó àlefọ̀ ọ̀pá àwọn tí àsìkò bá ti tó lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá nísìnyí mo ẹ̀jọ́ ẹ lọ a ní àpèjúwe tí mo wálẹ̀ kan mo ní mo fọ́ ọ̀pá sọ́ọ̀sì láago somi wàá bọ́ ṣọ́ọ̀ṣì yẹn títí títí ó fi di aago mẹ́wàá ọjọ́ kejì twenty four hours mo tún wá fún wa títún lẹ́yìn yẹn nìyí so wọ́n fẹ́ tún àlùwà láti ṣe ṣé máa tún wá sọ fún fẹ́fọ́ ọ̀pá rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ fún wa ti lo twenty four hours gba tó ti lo twenty four hours yẹn ó gbọ́dọ̀ bọ́ kó lọ tún àlùwà látúntún ní ìṣe tó fọ ẹsẹ̀ torí pé kí ni àlùmọ́tà kọ̀dí ń àtìtán fún ẹ ó ti lò tán ìkejì òun ni janaba òun ni janaba tí ẹ bá ti ní janaba kò sí ó gbọ́dọ̀ bọ́ yẹn kó lọ kò lè kó yẹn padà kó lórí kí ni ìmọ̀ra tó kú pérépéré ìkẹta òun náà ni kófù kéèyàn pọ̀ kò bá jẹ́ tuntun náà O wọ̀ ó yẹ tó pada padà ní that is ó ìyẹn ṣàlù àtàkùn wa wọ sọ́ọ̀sì tún wá bọ́ padà tó wá tún wọ̀ padà ní báàláìkì torí pé nígbà tó sì wọ̀ padà ẹ̀ náà ni ìmọ̀ra tó pé pérépéré sì lẹ pẹ̀lú ẹ̀ unlike pé ó wọ̀ nísìn ó wá só ó wọ̀ nísìn lẹ́yìn kò lè fọwọ́ pa tó bá wọ̀ padà kò lè fọwọ́ pa so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì tó yẹ kí a mọ̀ nípa ọ̀rọ̀ àfọwọ́pa sọ́ọ̀sì náà afọwọ́ ń tẹ̀síwájú oníwọ̀sífàtún masri ọ̀nà tá a máa fi ń fọwọ́ pa sọ́ọ̀sì àyẹ́jẹ́ àlàyádà òyìnbó ní fókè kó òní kó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sí òkè sọ́ọ̀sì yẹn fi tarafi al-asabi níbi àwọn etí ọmọ níka wàyádà ojú sọ̀rọ̀ ọwọ́ sí rẹ̀ ní tahti dhalik kó gbé sí abẹ́ẹ̀bẹ̀ yẹn thumma yadhhabu bi yadihi ila haddi al-ka'bayn yóò wá mú ọwọ́ rẹ̀ yóò wá wọ́ lọ síbi kókósẹ̀ rẹ̀ níbi eré àkókósẹ̀ yẹn وكذلك يفعل باليسرى tó bá bẹ́ ṣe ti ti òsì náà bí ó ṣe ṣe nìyẹn ويجعل يده اليسرى من فوقها yóò gbé ọwọ́ sí rẹ̀ yóò gbé lébi ẹsẹ̀ òsì yẹn wọ̀lúmọ̀ min asfaliha ọwọ́ ọ̀tún yóò gbé sí abẹ́ ẹsẹ̀ yẹn wala yamsahu ala tin fi ẹran mẹ́lẹ̀ kó mọ́ fọwọ́ pa hátà yìí ìlàhù bí mọ́ sí àwògásílì àfi kí ó yọ ìyẹn kúrò náà kí àbí fọ́ وقيل يبدأ في مس أسفله من الكعبين إلى أطراف الأصابع àwọn mímọ̀ àfá wọn ni kó bẹ́ẹ̀ láti bí kókó ẹbí kókó sẹ́rẹ̀ yóò ṣe إلى أطراف الأصابع yóò gbé lọ síbi eré ọmọ níka rẹ̀ lè allah yẹtìlá ìlà àkùdì kò fi ṣẹ́gun ní òrùtú bá ti mọ mọ́ta ní kò fẹ́ yìí ní ọ̀pẹ́ṣù wà ìkànnì àṣàlì ìhìn fàlàyé sàlẹ̀ àtà ìzìlà wọ́n nítorí náà bí ní kò ṣe bẹ́ẹ̀ òkú ẹgbẹ́ yóò fi ọwọ́ lọ kó ìdọ̀tí ní abẹ́ bàtà rẹ̀ látara tuntun ọwọ́ rẹ̀ so bákan náà tí ẹ̀rẹ̀ bá ń bẹ́ẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ kí ó rí pé sísàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ kó rí pé mú kúrò náà kó tó rí pé ó fi ọwọ́ pa socks yẹn ṣe eléyìí ní ti afa wọ́n ní láti sọ fún wa lórí ọ̀rọ̀ yìí nọ́mbà báwo a rí pé afa ò mention ọ̀rọ̀ ọjọ́ mẹ́ta àbí ọjọ́ kan kí ló fà o ni pé lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ò fọjọ́ sí wọn fọjọ́ sí àwọn gbà pé lópin ìgbà tí èèyàn bá ti wọ socks social salwa lákó tó wọ ó lè mọ bí ọwọ́ pa á lọ lópin ìgbà tí ó bá ti bọ socks lópin ìgbà tí ó bá ti bọ socks àbí tí jẹ́nẹ́rọ̀ bá ti ṣẹlẹ̀ sọ̀rọ̀ pé òkè ọjọ́ ti pé 72 hours fárin àjò 24 hours faralé àwọn mọ̀lìkí ò kì í sọ èèyàn eléyìí lókọ̀ tó jẹ́ pé kanú àwọn sàbí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam Uqba bin Amir radiyallahu anhu ó wá láti ìlú Sham bí Syria lónìí wá wá sí Madina Umar radiyallahu anhu gẹ́gẹ́ alimami Daraqutni bákan náà bí akẹ́ àtàwọn mẹ́ṣùgbọ́n wa Umar wárí tó wọ bà tó wọ sọ́ọ̀sì onílẹ́dà sọ́ọ̀sì aláwọ̀ ìbọ̀sì aláwọ̀ Umar wa wo pé mundu kam lam tanzi khuffayka àti gbà olówó ti bọ́ bọ́ kíní ìbọ̀sẹ̀ yìí àti gbà olówó ti bọ́ onífàdàdà kart oní mo wá mo ronú pẹ́ mo wá sọ fún pé kíní minal jumu'ati ila al láti last Friday ọmọ tí wọ́n ti yìnbọn lẹ́sẹ̀ yìí ó ti ń sìn tó ń dẹ̀ fọwọ́ pa tó ń fọ́ àárí pé arìnrìn a ní ọjọ́ mélòó náà fún wọn mẹ́ta ṣùgbọ́n ti ẹni lọ́jọ́ mẹ́ta lọ Umar wa sọ fún pé asọ́pítà sunna asọ́pítà sunna ètò ìṣìyẹ ọba sunna mu sọ eléyìí lára àwọn kàtí àwọn màlìkíà wọn fi sọ ife ife ọjọ́ àbí àsìkò ó pé lọ́dọ̀ tí wọn kò rí lì mí lókùnbà tó bá tí ì bọ́ tó bá bọ́ ọ nìkan ni ó ní láti tún àlùwàlá tó ṣe tó kú pérépéré àbí èèyàn ní jànáàbà àbí èèyàn ní jànáàbà ṣùgbọ́n ká sọ pé kéèyàn bọ̀ yẹn ìyẹn àwọn ògbà náà kéèsì kéèyàn wá bọ̀ tán ó lè ṣe ó ti ṣàlùwàlá tẹ́lẹ̀ ṣùgbọ́n àlùwàlá tó ṣe ó fọ́ parí ó wá bọ́ lẹ́yìn yẹn a sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àgbà ìdíje ni àlùwàlá yẹn ti lọ nìyẹn nítorí kó ti bọ̀ àlùwàlá yẹn ti lọ nìyẹn nítorí pé ó ti bọ̀ sọ àwọn míì sọ pé àlùwàlá yẹn ṣe wà intact pé ó lè fi kí o sọ àwọn míì ní kó fọ ẹsẹ̀ yẹn gbà yẹn ṣùgbẹ́sẹ̀ ju òkò tẹ́lẹ̀ ó dẹ̀ sì ní àlùwàlá ni ṣùgbọ́n asọ̀pá àlùwàlá yẹn ò pé pérépéré kó kẹ́kọ̀ọ́ kó fọ ẹsẹ̀ ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n wallahu a'lam òun ni pé ó sì lè fi àlùwàlá yẹn kí o tó gbọ́jẹ́ pé kò fọ ẹsẹ̀ níbẹ̀ ó fọ ọ̀pá sọ́ọ̀sì so ìbọ́sọ̀sì yẹn kò túmọ̀ sí wípé àlùwàlá rẹ̀ ti bàjẹ́ so eléyìí òun ọ̀rọ̀ lórí socks gẹ́gẹ́ bí tá a sọ fún wa a ní ìpìlẹ̀ òun ni ìbọ̀tẹ̀ aláwọ̀ àwọn lárúbá ní sábà wọn ń wọ̀ ṣùgbọ́n ìbọ̀tẹ̀ aláṣọ náà àlùbọ̀wọ́ pa kódà àlùbọ̀wọ́ pa bàtà bí àwọn tó máa ń wọ̀ bí canvas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó ṣe pé ẹ̀ṣẹ̀ fi ìpò òtù tó bá ṣe àlùwàlá tí àlùwàlá yẹn pé pérépéré tó fọ ẹsẹ̀ tẹ́lẹ̀ kó tó wọ kánfàsì yẹn so ó lè decide láti mọ́ ṣe kí ni bí àwọn tó máa ń ṣe láwọn sáìtì ńgbà mí tó ṣe wípé àwọn dẹ̀ fẹ́ kí o so tó wà ti ṣàlùwàlá tó pé pérépéré tó fọ ẹsẹ̀ rẹ̀ kó tó wọ kánfàsì yẹn tí àlùwàlá yẹn bá padà já ó yẹ tún àlùwàlá mi ṣe kò ní láti bọ́ kánfàsì yẹn ó lè fi ọwọ́ pa so àwọn bàtà tó bá ṣòro láti bọ́ a lè lò kádẹ̀ fi kírun bẹ́ẹ̀ sọ̀tò jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Thank you. one year old. nam alhamdulillah salatu wassalamu ala rasulillah abash ẹni tí yóò ṣe àlùwàlá lẹ́yìn ìgbà tó ṣàlàlá tán wá wọ socks ó wá fi tẹ ẹ̀gbin mọ́lẹ̀ kí ni ó ṣe ti socks yẹn náà ọ̀ràn yẹn ni kó mú ẹ̀gbin yẹn kúrò bẹ́ẹ̀ sọdọ́ ẹgbẹ́ ẹ̀gbìn yẹn ó lè rí mú láì bọ́ sọ́ọ̀sì yẹn ni bá láì fi kó mú kúrò sọdọ́ ẹgbẹ́ ó ní láti bọ́ sọ́ọ̀sì kó tó lè rí ẹ̀gbìn mú kúrò ó gbọ́dọ̀ bọ́ sọ́ọ̀sì yẹn náà ó gbọ́dọ̀ bọ́ sọ́ọ̀sì bọ́dà ìṣe fún wa ṣe pé bàtà náà ní the same thing náà ní bàtà tá à ń sọ kò ń ṣe àwọn bàtà ordinary o tó ṣe pé a kàn máa bọ báyìí bàtà tá à ń sọ bàtà tó ṣe pé èèyàn á bísítì mọ́ tú òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́ tú kíni bọ́kù rẹ̀ kankan hàn irú àwọn bàtà yẹn làwọn àfáà mi gbà wípé a lè ṣe kíni a lè fọwọ́ pa á tó bá ṣe pa á ti ṣe àlọ́ àlátá ti kó ẹsẹ̀ tẹ́lẹ̀ ká tó wọ̀ tí àlọ́ àlá bá wá já tàbí tún àlọ́ àlá ṣe ìgbé a pa rú bàtà ó ní látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bákan náà ó ní rẹ̀ láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu àtàwọn mímọ̀ rẹ̀ ní ìṣíwájú ni bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nínú àwọn mọ̀sáì wọ́n gbà pé kí ni a lè ṣe èyí tá a lè ṣe nìkan ní dídé sọ́ọ̀sì aláwọ̀ àti aláṣọ ṣùgbọ́n tó tẹ̀wọ̀n ni pé a lè ṣe ìyẹn náà wallahu a'lam. Thank you náà alhamdulillah salatu wasalam rasulillah ẹni tí ó fẹ́ níyàwó agbọ́dọ̀ gbìyànjú àti fẹ́ ẹni tí yóò tún ẹ̀sìn wa ṣe ẹni tí yóò ràn wá lọ́wọ́ lórí ẹ̀sìn wa anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé lára dáadáa ọmọ ènìyàn òní kóríyàwó tó jẹ́yàwó dáadáa tó ṣe wípé tu'inuhu ala amri al-akhirah yóò máa ràn lọ́wọ́ lórí àtọ̀rọ̀ alkiyama rẹ̀ ìyàwó tá a bá tó yẹ pé ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé nìkan náà ni ọ̀rọ̀ alkiyama wọ̀ nǹkan yóò ń ṣe àwọn gidi yóò ń ṣe ìyàwó gidi náà ẹjọ́ ẹgbẹ́ ìyàwó ó gbọ́dọ̀ gbìyànjú àti ṣe ilé ìtaso kó ṣe pé ọ̀rọ̀ alkiyama òun ni ó jẹ lógún jù anábì sallallahu alaihi wasallam ní tún káhùn mar'atu li arba'in àwọn tó máa ń fẹ́yàwó wọ́n tó máa ń fẹ́yàwó torí nǹkan mẹ́rin lè máa lè ha nítorí polówó lọ́wọ́ wàlé hasabi ha nítorí fámìlì rẹ̀ wàlé jamali ha àwọn míì torí ẹwà wàlé díìní ha àwọn míì máa ń fi obìnrin torí pé ó jẹ́ ẹlẹ́sìn tó ṣe pé àwọn náà wọ́n ra ń fà ní látara ẹ̀ yóò ràn wọ́n lọ́wọ́ lórí alkiyama wọn anamisọ́lá àtàwọn ní fàzàfàr bíbá ti di ìwọ mùsùlùmí gidi tó bá ń wáyàwó wáyàwó tó jẹ́ ẹlẹ́sìn tẹ́rìbà ti àdá tó bá wáyàwó tó lẹ́sìn ó kábàámọ̀ àbámọ̀ ẹ̀ náà dẹ̀ pé alkiyama rẹ̀ ó lè jẹ́ nǹkan ṣe pé yóò rárí alkiyama àwọn ọmọ rẹ̀ ó lè jẹ́ nǹkan tí ó ráre ẹlòmí ìdọmọ náà àwọn ọmọ rẹ̀ náà dọmọ náà látara ìyàwó tó fẹ́ ìyàwó ọ̀rọ̀ ayé nìkan náà ló kàn kò sí tó kàn pẹ̀lú ọ̀rọ̀ àlìkìyàmà yóò bímọ fún àwọn ọmọ náà nǹkan tó kàn jù náà ní ọ̀rọ̀ ayé náà ni kò fọ̀rọ̀ ẹ̀sìn kọ́ àwọn ọmọ rárá so mùsùlùmí tó mọ tó ń ṣe tó mọ tọ́lọ́wọ́n bá torí ẹ̀ dáhùn kò nílò fẹ́ fẹ́yàwó kó ṣe pé tí ó máa wá káàkiri lára obìnrin òun náà ni ẹwà olówó family ẹ̀ ṣe kìíní kan at the expense of ẹ̀sìn ẹ̀sìn nọmba one lẹ́yìn ẹ̀sìn tó bá ń wo ẹwà ẹ̀hẹ́n bá láìsí lẹ́yìn ẹ̀sìn tó bá ń wo pé ọmọbìnrin yìí lọ́wọ́lọ́wọ́ bá láìsí lẹ́yìn ẹ̀sìn tó bá ń wo pé àwọn fámílì ẹ̀ lórúkọ bá láìsí ṣùgbọ́n kò ṣe kó fi lórúkọ ní ń wò nìyẹn kódà kò ṣe pé kò lẹ́sìn irú ọkùnrin bẹ́ẹ̀ yúzà ni ó jẹ́ yóò kábàámọ̀ ni láyé bí àti lálùkìyàmọ̀ fọ́nà bá kí wọ́n ṣe ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ náà nígbà bí a máa ṣẹlẹ̀ wípé èèyàn ti ọ̀rẹ́ nífẹ̀ẹ́ ìyàwó òun gan fúnra ẹ̀ bí a kò lágbọ̀ọ́yé tẹ́lẹ̀ ẹ̀sìn òun náà kẹ̀kì kú tẹ́lẹ̀ ó dẹ̀ fẹ́yàwó nígbà tí àwọn méjèèjì kẹ̀sìn kú ṣùgbọ́n padà wá ń gbọ́ ní ń pa ẹ̀sìn kí ni kó ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ tí ó kẹ̀sìn àwọn àfáà ní yóò gbìyànjú àti máa tọ́ sọ́nà náà ni lópin ìgbà tí obìnrin ò bá ní lápá burúkú lára tiẹ̀ torí pé obìnrin tó bá ti ní pé ọkọ òun ó fẹ́ dúró déédé lórí ẹ̀sìn ó bẹ̀rẹ̀ sí ní kórìíra rẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní máa fìtínà rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ẹ̀ káàkiri fáwọn èèyàn yóò máa ṣe gbogbo àwọn nǹkan tó ṣe wípé yóò kó bá rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ń ṣe obìnrin téèyàn gbé sábẹ́ máa torí pé ó fẹ́ ba kìámà yẹn jẹ́ ṣùgbọ́n tí o bá ń ṣobìnrin tó ṣe yí pé ó ń takò ẹ̀sìn yẹn kò takò ẹ̀sìn yẹn ṣùgbọ́n wo tí ma ṣe bẹ́yàn ṣe ṣe kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run adẹ̀gbìyànjú lórí ẹ̀kọ́ kó kírun a ṣe lè máa máa ní jírò obìnrin ẹ̀ díẹ̀ díẹ̀ a ṣe wá àtúntún díẹ̀ díẹ̀ torí pàjọ bẹ̀rẹ̀ náà ní tẹ́lẹ̀ so a nílé mọ́ a máa máa tọ́ díẹ̀ díẹ̀ títí títí lókùnbà tí o bá ti constitute aburú fún wa ni àwọn ọmọ náà kò tako àwọn ọmọ láti dúró dédé àbí dúró dáadáa irú obìnrin bẹ́ẹ̀ a sì lè wẹ́kọ̀mù ẹ̀ ká máa ṣe wá àtúntò tiwa lọ fún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ìyàtọ̀ ń bẹ láàrin mo fẹ́ fẹ́ yàwó àti mo ti níyàwó ẹni tí nǹkan yé tó fẹ́ fẹ́ yàwó tó lọ fẹ́ ni tí nǹkan ò yé ó fẹ́ dísọ ààrẹ ó túmọ̀ sí pé àlùkìyàmọ̀ òjẹun náà lógún tálkì àmọ̀rẹ̀ bá jẹ lógún onílọ́wọ́ ẹni tó ṣe pé yóò dẹ̀ẹ̀sì ìlú tí ó dẹ̀ẹ̀sì àwọn ọmọ rú tó ẹ̀rọ jẹ́ pé ẹlòmí ẹ̀yọ́ ní ṣe ní ẹ alkùránì sọpa lè fẹ́ kírísítẹ́nì àti jù ọmọbìnrin kan tó ti wá wọ lójú ló wà lọ fẹ́ yí wọ́n bá wọ yóò bá wọlé rẹ̀ tó bá di pé yẹn délé yóò bá di wípé yóò mọ̀ ṣiṣẹ́ lórí bóòlù ṣùgbọ́n mú òun gẹ̀gẹ̀ fún ẹ lọ chọ́ọ̀chì tí ò bá rò ń wọ́ àwọn ọmọ tó bí fún gbogbo wọn yóò kó wọn church sòtúrẹ́ yẹn gbọ́dọ̀ mọ ti ń ṣe ẹlòmíà ni ẹ mo fẹ́ fẹ́ sọ́dọ̀ àtúnhà lè kọ́ lẹ́sìn mo fẹ́ kó mi ní lẹ́sìn wàhálà ló fẹ́ ṣe yẹn o so tí ó síríọ́sì tẹ́sí tẹ́lẹ̀ olófẹ́ kọ́ lẹ́sìn bóyá òun ni a kọ́ ẹ lẹ́sẹ̀ pé òun ló máa kọ́ ẹ ní ẹ̀ṣẹ̀ so o lè mọ́ rí kọ́ lẹ́sìn àwọn kan tí èèyàn ti rí dáadáa ní tọmọkùnrin ní bá róbìnrin ní ìsìn ẹwà yẹn ó ti wọ́ lójú ẹ̀yẹn kò borí bọ̀tẹ̀ máa bá máa ṣe wá sí máa fi borí wá sí olùwẹ́sẹ̀ ní dé borí ó yà tẹ̀tẹ̀ lọ́wọ́ ẹni tí ò ní kó bẹ wájú ọlọ́wọ́n bá kò fẹ́ yìí má jẹ́ kí ẹ wà ẹ lọ so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam nam ẹni tí ó patronize àwọn network uh, provider àbí àwọn airtel kankan mọ́ra wọn tí wọ́n máa ń sẹ́ndì mẹ́sẹ̀jì sí wa pé a lè yá kí náà pé call credit or call card ní pípẹ́ a lè yá lọ́dọ̀ àwọn so ṣùgbọ́n tí wọ́n bá já padà nígbà tá a bá padà ra call credit ní wọ́n já kọjá nǹkan tí wọ́n fún wa. Kini ni airtime yẹn tán bá já kọjá iye tí wọ́n fún wa kò ṣe rìbá nísìn fún wa ní airtime hundred naira àbí wọ́n fún wa ní airtime four hundred and fifty naira ṣùgbọ́n pàtàkàrà wa lóòtù credit ni wọ́n wá fi já five hundred kò ṣe ṣùgbọ́n bí tí problem wà gangan òun ni wípé gbólóhùn bóró tí wọ́n ń lò yìí gbólóhùn bóró tí wọ́n ń lò yẹn kò ní problem torí pé ìdájọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni bóró ó ti ní sìn àbí lending àti borrowing ọ̀tọ̀ ni méjèèjì that is eh, eh, eh, ọ̀tọ̀ nìyẹn èkejì òun ni. Uh, uh, uh, buying and selling buying and selling yàtọ̀ sí lending and borrowing ikọ̀ tọ̀rọ̀ ni now airtime àti airtime a lè pààrọ̀ ẹ̀ o lè sọ pé kí ni mo fẹ́ pààrọ̀ airtime pẹ̀lú airtime eléyìí ò kì í ṣe rìbá mo lè pààrọ̀ aṣọ pẹ̀lú aṣọ àwọn tó máa ń ṣe pààrọ̀ pààrọ̀ aṣọ pẹ̀lú báàgì pẹ̀lú aṣọ pẹ̀lú kúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó ń ṣe rìbá injiri bá wọ̀ níbi àwọn kata máa ń pààrọ̀ ni owó owó tá à ń ná àti oúnjẹ tá à ń jẹ owó tá à ń ná táwọn fẹ́ pààrọ̀ náírà pẹ̀lú náírà ó gbọ́dọ̀ jẹ́ pé dọ́gbadọ́gba ni dọ́là pẹ̀lú dọ́là ó gbọ́dọ̀ jẹ́ pé dọ́gbadọ́gba mọ́jẹ̀mú àkọ́kọ́ nìyẹn mọ́jẹ̀mú kejì ni pé ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ that is afẹ́ta dọ́là pẹ̀lú dọ́là onígbà lérò pẹ̀lú kí ni afẹ́ pààrọ̀ rẹ̀ dọ́là pẹ̀lú dọ́là kò gbọ́dọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ jura wọn lọ náírà pẹ̀lú náírà kò gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò gbọ́dọ̀ jura wọn lọ náírà pẹ̀lú dọ́là kò lẹ́sẹ̀kẹsẹ̀ so pé kò gbọ́dọ̀ jura wọn lọ yóò síbẹ̀ tó gbọ́ wọn ṣe kankan náà tẹ́lẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so tàwọn sọ̀rọ̀ ń pa rìbá wọn sọ̀rọ̀ ń pa rìbá ní òní pé àwọn nǹkan tó yẹ kí àti tó jẹ́ rìbá item tó jẹ́rú kankan náà tọ́pọ̀lù sí kíláàsì kan náà àgbọ̀dọ̀ máa dìlé rẹ̀ tó bá yẹ pé tọ́pọ̀lù sí kíláàsì kan náà tó wá jẹ́ táìpù kan náà àtúgbọ̀dọ̀ jẹ́ kan jùlọ wọn lọ bẹ́ẹ̀ náà ló ń jẹ́ mo fẹ́ pààrọ̀ ráìsì àti ráìsì bí àìsàn ráìsì ah, àrósọ̀ ìkan bóyá ọ̀fadà ráìsì kan ráìsì kìíní afẹ́ pààrọ̀ ó gbọ́dọ̀ jura wọn lọ ó dẹ̀ gbọ́dọ̀ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n afẹ́ pààrọ̀ ráìsì àtẹ̀wà ó gbọ́dọ̀ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lè jura wọn lọ torí wọ́n ń ṣe kankan náà tẹ́lẹ̀ wọ́n ń ṣe ìran kan náà so nam airtime kábọ̀ síbi airtime airtime àti airtime airtime kò kí ń ṣe oúnjẹ kò dẹ̀ kí mistake tẹ́lẹ̀ omi ń ni kí wọ́n ò gba owó ní airtime airtime kò kí ní ilé lọ sí ṣọ́ọ̀bù kan bẹ́ẹ̀ ní ìsìn ní yá ẹkùn mi ní kiri kan wá ní owó dà kan wá ní òkè àfún ilẹ̀ tàìm ó ti àfòfin pẹ́lẹ̀ tàìm yẹ kò ń ṣe náírà nìyẹn mú náírà wa àbùtù bá kàn fẹ́ gbà lọ́wọ́ wa lókù bí ẹni bọ́dì ṣe lè gba nǹkan mí lọ́wọ́ wa nísìn mo lè wọ ṣọ́ọ̀bù kan ní ìsìn ra nǹkan kan wá ní a mo dẹ̀ ní fóònù lọ́wọ́ ṣe máa gba fóònù in place of ó lè wù kó wọn àgbà fẹ́ gbà ìbátan nìyẹn ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé fóònù kìí ṣe owó fóònù kò ń ṣe kí ni kò ń ṣe kọ́rẹ́nsì airtime ò kìí ṣe owó so a lè pààrọ̀ airtime pẹ̀lú airtime ṣùgbọ́n bí tí problem wà pẹ̀lú táwọn network ń ṣe òun ni wípé wọ́n sọ ń sọ páwọn ń pààrọ̀ wọ́n sọ ń sọ pé kí ni àwọn ń yá yín ìtàbádẹ̀ yá yàn anything tá a bá yá yàn tá a yá yàn àgbọ̀rọ̀ gbàkọjá tá a yá yàn kò bá jówó kò bá jóúnjẹ o kò anything tàbá ti lo gbólóhùn yíyá ike mo yẹ àbí yá mi a gbọ́dọ̀ gbà kọjá nǹkan tí a yá ni tàbá gbà kọjá ń ta yá lọ́wọ́ èèyàn tá a jọ ṣe mọ́jẹ̀mú rẹ̀ àti kò sì tí ó jẹ́ rìbá ṣọ̀ká nípa àwọn nẹ́tíwọ̀kì yẹn tó máa lè adjust kíni wọ́n tán replace ẹ̀ tí wọ́n pè ní bóró mọ́ tí wọ́n pè ní kíni vibe ó ṣe nísìnyí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ airtime kò ń ṣe owó gẹ́gẹ́ bí ó ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك